náà assalamu alaikum jazakumullahu khairan ẹ̀kọ́ àwọn ará ẹ̀mí lórí dáadáa. so oníbèrè àkọ́kọ́ sọ pé kí ni ìdájọ́ tó wà fún tí òun bá lu sanitizer láti fi fọ owó ohun tó dẹ̀ ní alukọ́ọ̀lù ṣé lẹ́yìn ìgbà tó ń bá fẹ́ tó ń bá fẹ́ gbé Al-Qur'an ṣé òun lè fi rọwọ́ ìgbé Al-Qur'an. sanitizer ń ṣe pé ní àìsàn ẹ̀gbìn ni àbí ìṣẹ̀lẹ̀ àwọn kan sọ pé nítorí pé wọ́n tó náà ti sọ tí wọ́n mú léwu ọjọ́ pé lọ sí àwọn kan sọ pé kì í mímu rẹ̀ ní ọ̀tọ̀ lílo rẹ̀ ní ọ̀dà tó náà bá ti léwu tó torí ṣe eléyìí báyìí ọ̀rọ̀ táwọn tá sọ pé ẹ̀gbìn láàrin ọ̀rọ̀ náà lọ́lọ́ta wọ́n fi ọ̀rọ̀ náà sọ pé yọ ayẹyẹ lẹ́yìn ọ̀nà إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ẹ̀yin ìgbàgbọ́ òdodo ọgbàgbọ́ ọtí tẹ́tẹ́ bákan náà àwọn èrè gbọ́ngbẹ́ bákan náà àwọn bí ọ̀pẹ̀lẹ̀ wọn máa dà láti máa láti sọ fún àwọn ọmọ ìtọ́pamọ́ gbogbo ìdọ̀tí nù ìdọ̀tí nù nínú sí àṣetánù lóṣù wa. wọ́n tọ́ màtí wọ́n ti pè ní tọ́tù pẹ̀lú ẹ̀gbìn pẹ̀lú àwọn sọ pé ní ẹ̀gbìn. ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́ kò sọ pé ìyapa tó wà láàrin wa nípa àtọ́nà pè lẹ́gbẹ̀ẹ́ bí ó náà ọ̀rọ̀ nípa ọtí àti nǹkan fi ẹ wo tẹ́tẹ́ tó náà papọ̀ pẹ̀lú ọtí bíi èrè tọ́nà papọ̀ pẹ̀lú ẹ̀ àti ẹ̀dìlám wọ́n ń dá ẹlẹ́gbẹ̀gbà gbégbá láti bá àwọn tó máa tó pamọ́ gbogbo ẹ̀ pátá á rí i pé ẹ̀gbìn ẹ̀gbìn bá òkè tó ẹ̀gbìn tó yẹ kó tó bá yíyàn lára èèyàn mọ̀ fọ́nù ọdẹ́gbẹ́ gbìn rẹ̀ ẹ̀gbìn màánàwí ni ẹ̀gbìn tó ti kó wà nù túmọ̀ rẹ̀ nìkan sùn gàgàgàgà tó bí gbẹ̀bí tọ̀ lórí ẹ̀ láṣẹ ọ̀rọ̀ àwọn tó sọ kìkì sẹ́gbìn yẹn ni ó lágbára jù ẹ̀gbìn rẹ̀ màá ní wí ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé ìmọ̀nà المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا àwọn ọ̀sọ́gbọ̀ ọjọ́ ìtọ́ta bí ìbá tẹ̀yìn wọn wàá gbọdọ̀ súnmọ́ ní kíláàsì àbọ̀wọ̀ mọ́ lẹ́yìn ọdún yìí ètò túmọ̀ sí pé tí mùsùlùmí bá bá wọn pẹ̀lú káfíìdì lẹ́yìn ìgbà tí mùsùlùmí ti sàlọ́ tó ti sàlọ́ àlá wọn ní sọ pé ó fọwọ́ rẹ̀ wọn sì ní sọ pé ó tún àlọ́ àlá rẹ̀ sí dájọ́ pé nàìjíríà tuntun màánà wìyà ẹ̀gbin ni nínú túmọ̀ tí ó sì fojú yìí. nàìjíríà kọ́ra oníbèrè lè ní láti Kwara láti Ìlọrin wọn ní kí ni ìdájọ́ tó wà fáwọn nígbà tí àwọn ṣe sọ̀rọ̀ àtọ̀dúgbọ̀ ṣe lọ́wọ́ àwọn tí wọ́n ka ṣọ́tò fatiha ní ìdàkẹ́jẹ́jẹ́ àwọn wá rántí pé ó yẹ káwọn sókè àwọn tí tún kà lè fatiha táwọn wá kà wọ́n jẹ́ méjì lórí sọ́lá kí ni ìdájọ́ lórí sọ́lá àwọn bẹ́ẹ̀. ẹ̀yàn ìgbà tí kò kọ́kọ́ fatiha ń jẹjẹ níbi táwọn kan tàbí kí ó sókè wá rántí pé ah kíkí òkè lọ fún òkè tí àwọn ka tó wáyé sálámà kò ní forí kankan kalẹ̀ kó tó sálámà àti lẹ́yìn ìgbà tó sálámà. máa ń jẹ́ sẹ́kùn lọ́kọ́ rẹ̀ wọ́n ní ẹnìkan sọ fún àwọn nígbà tí àwọn kí wọn wípé Ramadan Kareem ẹnì wọn sọ fún àwọn pé kò tọ́ but àwọn òwò àmọ̀ bẹ́ẹ̀ àwọn sì tún lè máa tẹ̀síwájú bẹ́ẹ̀ tàbí káwọn tẹ̀lé ní bẹ́ẹ̀. àpò ní tẹ̀síwájú kò sí nínú ìlànà àwọn aṣáájú rẹ̀ ìlú káwọn kíra wa pé Ramadan Kareem Ramadan Kareem ìwé ìtọ́gbáyé kan lọ́wọ́ pé right and left front and back lọ́ọ̀rì káwọn èèyàn kọ́ ni wọ́n ní eh, láti ẹ̀dẹ wọ́n ní kí nìdájọ́ tó wà fún pé kí àwọn mu ìtọ́rakúnmí ṣerú ìtọ́rakúnmí náà ba àlùwàlá jẹ́. ọ̀gájọ́ ìtọ́rakúnmí ìtọ̀ màálù ìtọ̀ àbùtàn ìkẹwúrẹ́ ìgbẹ́ ìdájọ́ rẹ̀ nìdájọ́ àwọn ẹran tí ó tọ àwọn àtọ̀ wọ̀nyí báyìí ìgbẹ́ ẹranko tọ́lọ́mù bá ti ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ ìtọ̀ rẹ̀ ní ìgbẹ́ rẹ̀ ní yàtọ̀ sáwọn ẹranko tó náà bá ti jíjẹ àwọn ilé wọ̀ gẹ́gẹ́ ẹlẹ́dẹ̀ gẹ́gẹ́ ajá àtàwọn ẹranko tó ẹ kí wọ́n ní ẹyìn ọ̀gàn àwọn ẹranko àbíjà tó wọn náà bá ti àwọn ẹranko wọ̀nyẹn lé wọ̀ gbogbo àwọn ẹranko wọ̀nyẹn tó bá ti dé wọ̀ ìwọ̀ náà ní ká mú sọ àwọn ìwọ̀ ní ká jẹ ká fi gbé àwọn ká fi dáko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí gbẹ̀gbìn yàtọ̀ sáwọn ẹranko tó sọ tó lọ sí jíjẹ àwọn lẹ́tọ̀ọ́ alábi ti pa àwọn kan láti ẹni fún ọlọmọ tọrọ fún mi nígbà tí ìgbà burúkú fẹ́ ń dá àwọn láàmú. nàìjíríà kan oníbèrè lè sọ wípé owó tíyàn bá wá èèyàn rí látara wọn rí owó mọ́lẹ̀ tàbí nínú igbó kan àwọn wọn rí owó yẹn ní ìgbà tán rí mọ́lẹ̀ àwọn wàá mọ̀ bí amúsùlùmí lónìí tàbí gèvèrè lónìí ṣé owó bá àwọn yọ zàká lórí rẹ̀. àwọn àwọn ti rí i so torí pé owó lówó tí wọn bá mọ pé nìkan ló rí malẹ ìyá sọ pé mo lówó kàtà rí malẹ ẹni rí malẹ ni wọn lọ fún rẹ àwọn tó wá pé àwọn èèyàn ti gbé bẹ́ẹ̀ ti pẹ́ àwọn èèyàn wá síbẹ̀ má nìsín so eléyẹn èèyàn wá ń wúlẹ̀ díẹ̀ bí kéèyàn jẹ́ geologist wọn ń wúlẹ̀ wá burú pàdé àbúrò náà jẹ́ ọlápò ó jẹ́ pé ní ọjọ́ lòún wá òun gbẹ́lẹ̀ pé bóyá wọ́n jẹ rí nǹkan kan táwọn èèyàn ti lò ti pẹ́ tó wọ́n lọ tà tó gbòòrò lọ́ba rówó tó wá rówó tó wá tó ayé ìsìn dáná kò tí ì rọ̀wọ́ tó wá tó ayé ìsìn dáná kò tí ì rọ̀wọ́ ọ̀pẹ̀lẹ̀pẹ̀ ni tó kó pamọ́ bẹ̀ wẹ̀rẹ̀ àgbọ̀ ni wọ́n yẹ kówó pamọ́ nu pápá wọ́n yẹ gbẹ́lẹ̀ kówó pamọ́ sílẹ̀ wọ́n yẹ tètè kó gun gbadó so tó bá rí owó báyẹn wọ́n fi wẹ́lọ̀ tó ti fi wá ẹni tó ní oníbèrè sọ pé àwọn ṣe sọ̀rọ̀tò lè ṣáì lọ́wọ́ ní rákà ilé tí ó parí àwọn òwò àwọn tí ó rò kọrùn àwọn ti parí sọ̀rọ̀ àkáwọn tó rántí kí báwọn làwọn sì ṣe èrò sọ̀rọ̀ rẹ̀. irú sọlá ti ta ìlú áfíríkà ti parí ló ti ṣẹlẹ̀ náà ti wí yẹn wọ́n kú ní tẹ̀sánwòlù tán wà wọ́n dúró wọn á lọ rò kú lẹ́ẹ̀kan náà láti rò kú yẹn máa bá sọlá tó wọn lọ tó wọn ìparí wọn náà wọ́n forí kalẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n tó àtàṣà àtẹ̀sánwòlù sí kó tó di kan sálámà tọ́ba tó wá sálámà wọ́n á forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ní torí wọ́n ti fi kún sọ́lá tí wọ́n lánàá gbogbo bá fi tẹ́lẹ̀ yẹn àfikún. bàbá akérọ́tà àkọ́kọ́ àbúrákà kejì àbúrákà kẹta ló ti tẹ́lẹ̀ tí sọ́lá ti ti jẹ́ sọ́lá tó ní rákàlẹ̀ tó ní rákà mẹ́rin kò sí bá ti lè ṣàtúnṣe irú rákà yẹn mọ́ ní ìsìn ju ká fagilé lọ káwá mú rákà mẹ́wàá lọ́tún láti dípò. nà jùlọ kàkà Mákàrà táwọn mú wá yẹn, á kà púpọ̀ ní mákàrà wà ti parí, pàtí àlọ́sí mákàrà. Jọ̀dọ́kùn lọ́kọ́ rẹ̀. Oníbèrè sọ pé òun nídìí ìmọ̀ràn yín lórí pé àwọn lọ ra ilẹ̀ síbẹ̀ kan àwọn àtẹ̀tẹ̀ kọ́lé síbẹ̀. Àwọn wàá mọ̀ pé àwọn ẹlẹ́bọ ló sọ ara di gbogbo bẹ̀yẹn. Látàrí bẹ́ẹ̀, ìdààmú wọn dé bá látara àwọn ẹlẹ́bọ yìí. Kí ni ìmọ̀ràn tẹ̀lé fáwọn pẹ̀lú orú ayé bẹ́ẹ̀? Ṣé ìrìn láti ra olùlẹ̀ báyìí? Ṣèyàn á tàì láti mobilize àwọn Mùsùlùmí ọmọ yára káwọn náà wá láti wá ara lẹ níbi tí lè bá kó sí nítòsí ibi tí òun náà kọlẹ̀ sí ní wípé ilé ìṣe sọ táyà sí ní èèyàn á ló ń fẹ́ ti kó mẹtọrọ ti mú létí àwọn ọ̀daràn so téèyàn ń ṣe náà ni wọ́n mọ̀ bíláà torí táwọn káfíìn máa ń ṣe nìyẹn táwọn náà bá ti ra lẹ̀ wọn ní fẹ́ mú létí mùsùlùmí tiwọn náà so wọ́n máa mọ̀ bíláà ìdára wọn wà ara lẹ̀ bí ilẹ̀ tán fẹ́ fún bẹ́ẹ̀ yẹn wá sí ní káfíìn so láti máa ń pín lọ́pọ̀lọpọ̀ gbà ibi tí location ilé àwọn èèyàn ń bọ́ sí kò jẹ́ nǹkan tó tẹ́hùn rárá rárá we are surrounded by churches so ariwo lọ́sàn ariwo lóru we are surrounded by olóògbóni wọ́n máa fi gbogbo ẹ̀rọ kìnnìkan wọ̀yà ẹ̀rọ kìnnìkan gbẹ́bọ máa ti ń ṣe kíláàmù máa ń ṣe gbogbo kìnnìkan lọ́jọ́ ọjọ́ agbọ́lá àbáyà ara ìdá tó tó bá ti wá ṣẹlẹ̀ báyìí náà mobilize àwọn mùsùlùmí kọ́dà láì sí ìmọ̀ fún àwọn kiri yóò ló yí ọ̀pọ̀ ọkàn tẹ̀sẹ̀ rà lẹ́nu so ẹ ẹ ti fẹnu síbi àwọn plot nàkàlẹ̀ lọ́dọ̀ àwọn tí ń talẹ̀ yẹn ike láti bí de bóòlù ilé ọ̀tún ẹ̀ ti ń bo títí wà ẹ̀ là dé bẹ́ẹ̀ náà ẹ̀ là dé bẹ́ẹ̀ ẹ̀ rí pé gbogbo lẹ́yìn lọ́nà tó ti bí ibẹ̀ náà láti wo fi tẹ́yọ̀ mú kíláàsì tẹ́yọ̀ fún ti ọ̀daràn tí wọ́n wà ní yóò múra tó bá ti wá ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ yẹn one of two èsì ìdàgẹ́yàn ta kí wọ́n ti tó rẹ̀ kọ́ wáyé nìyẹn nítorí pé ibi tá a fẹ́ máa gbé títí láéláé tí ọ̀kan ọ̀bá balẹ̀ ń bẹ̀ kì ṣe lé ni wọ́n ń pè lé so káwá bómi ká lọ rà so a sì ní fi hàn pé it is because of them láti fẹ́ tà ìrakura wọn rà a kàn fi hàn pé owó ló fàtà fi fẹ́ tà èsì pé àwọn ọ̀daràn tá a mú létí la fi fẹ́ tà tó tó ń fi rà pẹ̀lú owó tí ó gbòdì pẹ̀lú nàìjíríà àbí kó sì jẹ́ pé ọmọ gbé bẹ́ẹ̀ lọ títí láéláé òun ni ọmọ wa fi wà àti dé rẹ̀ yóò fi máa dọ́gbọ́n pè wọ́n tẹ̀sán islam àti wọn kó létí wọn lé ní wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ìgbà islam tó nígbà táyà ọkọ̀ máa ti náà ní kí ẹ má fara ní wọn torí kí wọ́n bàjẹ́ káfíìn tó àmọ́ àwọn náà gbọ́dọ̀ fara ní torí kò sí kò sí bí ọmọ báwọn ti lè jọ ọmọ tí wọ́n wá jẹ̀rù pẹ̀lú fún ta ilé ìjẹ̀rù ìyẹn ní kí wọ́n máa ní ọ̀la pẹ̀lú ariwo pẹ̀lú kínní wàá máa rẹ́ ìzàlá wájú yé wọn ìgbọ́n ti fi tá a fẹ́ máa gbé títí láéláé a bá sọ̀rọ̀ alẹ́ fẹ́ni tí ń yọ wá lẹ́nu á padà dẹni tí ò ní lè sọ̀rọ̀ mọ́ làwọn ò sì ní mọ̀ nígbà míì pé àwọn ní ọ lára wọ́n sì lè máa mà wọ́n mà ní ọ lára nígbà tí wọ́n gbà ké kúkú sọ̀rọ̀ lẹ́yìn sábà ọ̀sẹ̀ wọ́n ní nípa hadith alim sallallahu alaihi wasallam tó sọ pé kí á jẹ́ kí àwọn ọmọ wà nínú ilé látàsùn látàlú tàbí lé àtúndì kọ́ àwọn yìí jáde. tí ó bá ti di pé àsìkò mọ́gírìbì bá ti lọ láti pè ṣáà ètò àlejò àwọn ọmọ rẹ̀ àlejò àwọn ọmọ rẹ̀ àmọ́ àsìkò tí mọ́gírìbì tó tó ń wà gbọ̀ngàn gàgàn á kó wọn lẹ̀ ìwádìí ti sọ pé tó bá di ẹ̀yìn sáà lẹ́yìn wákàtí láti mọ̀ pé wákàtí kan sixty minutes ni wàtí wọ́n lè má mí ní ẹ̀ precisely ọ̀la àsìkò gbà tí àsìkò bá ti lọ díẹ̀ sọ ẹni tó àwọn ẹ̀. nàìjíríà kan ṣe oníbèrè yìí ni látìkú wípé irun àwọn obìnrin ó jẹ́ ni tí irun rẹ̀ máa ń yọ lẹ́nu ṣé àwọn lè fi rìláxà sí i ṣùgbọ́n rìláxà àwọn observe pé ó máa ń jẹ́ kí ó máa ń change irun àwọn ó dẹ̀ máa ń jẹ́ kí irun àwọn gùn sí i ṣé àwọn lè fi irú àwọn lè máa ṣe irú bàbá rẹ̀ yóò sọ ìrìn àjò àwọn èèyàn oríṣi rìn sáàní bìtì tí ò ní jẹ́ ti africans náà tó di irun indian africani tí ó di irun lárúbáwá mùsùlùmí ọ̀gbọ̀nọ̀ ni. nítorí pé ń bẹ nínú ètò àṣepọ̀n nípa ọ̀nà tó ní wọ́n máa gbà láti tì wá lọ́nà wọ̀lẹ̀ àmúrọ̀ nà ń bẹ̀lẹ̀ yọ̀rọ̀ yọ̀rọ̀ nà kọ́lùkọ̀lọ̀ wọ́n máa pa wọn láti ọ̀fọ́lọ́ǹbùrà wọ́n máa yẹ ẹ̀dọ̀ ọlọ́pàá rẹ̀. tòwó dàbí ẹni tó nà lọ bíléèkì ní tó sọ pé dúdú ọ̀yà nǹkan ẹ̀dọ́ yìí ẹlẹ́yìn náà ẹnu yíyí ẹ̀dọ̀ ọlọ́run padà torí a lè fi ìpara kan sórí tí ó yí níjọ́ bí wọ́n á wà padà tí àwọn alérò fáǹtì nǹkan tó dà ọlọ́mọdé àwọn tó pé ìpara kan wà tí ẹlẹ́fíṣínú yín ni wọ́n wà ló ti wà náà especially tó bá fẹ́ ẹ̀wọ̀n pé wọn tó bá ti fi relaxa tó ti ti àwọn ẹ̀ńdí àǹtàǹtà ló ṣe é dì mọ́. nàìjíríà pàlàkọ́lá wọ́n ní kọ́lọ̀ bá lọ ẹ̀mí lórí dáadáa wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin sàlátù tàràwẹ̀ àti kàyámù láìlì tó ẹ pé yàtọ̀ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èwo ló dáa jù káwọn ọmọ ṣe láwọn ọmọ ṣe láwọn ọmọ ولين صلاة ثمان سي لين صلاة العشاء من رمضان ثم بين ركع مجي مجي أنا لا تنجي أبي من تسلم مسلم ثم الترويح أي الترويح عن النفس صلاة ثمان سي ثلاث مرشان مسلم ثلاث ثلاث مرشان مسلم ثلاث ثلاث مرشان مسلم وين عائشة رضي الله عنها ولا لما تركع ما بيري باولو تصيبون تباولو تصيبون ẹ̀yìn rẹ̀ náà àjò tó bá tún dìde yóò tún ṣe rákà mẹ́rin má béèrè kó ti ṣe oògùn tó kó ti ṣe rẹwà tó ẹ̀yìn rẹ̀ náà jòjò ètò kó ṣe mẹ́rin yẹn papọ̀ ẹ̀yìn kó ṣe méjì kò jókòó ọ̀sálámà ó dìde tọ́mọ́kíá ó tún ṣe méjì gbàtọ́ sálámà ó wá jókòó ọ̀pẹ ẹ̀yìn rẹ̀ ló tún ṣe méjì kò tún jókòó àmọ́ sálámà ó tún gbé méjì míì lé ó di mẹ́rin ẹ̀yìn gbà náà ló tó jókòó tọ̀pẹ́ sólè ní tàwé yẹn torí ẹ̀ á máa ṣe lẹ́yìn lẹ́yìn sọ̀látù láìṣà sọ̀látù tahajjud òun náà ní qiyamul layl torí tahajjud lédè lárúbá òun náà ní sọ̀látù tààjí mú wá lẹ́yìn oorun la jí láti sọ̀rọ̀ṣe ìtumọ̀ tahajjud so tahajjud yàtọ̀ sí tarawih nítorí pé ọlọ́run sọ pé wa mina al-layli fatahajjad bihi nafilatan lak lóru máa jí ṣe sọ láti nínú ẹ̀ yóò máa jẹ́ náfìlà fún ànábì sọ̀rọ̀ àdìsọ yóò yàn sọ pé pé yàmù lẹ́yìn fún ànábì sọ̀rọ̀ àdìsọ lójoojúmọ́ ayé ọ̀ràn yẹn nígbà ànábì àmọ́ wa ni wọ́n ti ní sọ́nà ní òru ọ̀mọ́ba so torí de lẹ́yìn tọ́ba sọ pé tí tọ́ba ti ṣètàn ti tó bẹ́ẹ̀ tọ́ba ti tọ̀rọ̀ wíì ó tó wọ́n tahajjud tó bá ti tahajjud ó tó wọ́n tarawih nítorí tó wá gbé tarawih ló ti anábì sallallahu alaihi wasallam sọ pé man qama ma'a al-imami hatta yansarif kutiba lahu qiyamu layla ẹni tó bá dúró pẹ̀lú ìmáàmù tí ò lọ sí ìmáàmù fún parí sọ láti rẹ̀ wọ́n pàkọ́lẹ̀ fún gbogbo òru yẹn ló ti di sọ láti sọ lọ. ètò túmọ̀ sí pé eh, ládàá yẹn yọ kárí gbogbo òru fún tí ò ṣe tàràwíì kò sí tàbí ṣùgbọ́n gbígbé tó ń nàbà dúró tó sọ pé yàmù léèrè ńgbà yẹn orí àti ládá ńlá tí ó gbà wọn ò ní pé kí ló dé tó ṣe tàràwíì ìdájú rẹ̀ wọn ò ní sọ fún bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti tẹ́ kí ládá wà èyí yòówù téèyàn bá ṣe àmọ́ téèyàn bá ṣe tàràwíì ọmọ yìí pé ọ̀tọ̀ ní tàràwíì ọ̀tọ̀ ní kìyàmù lẹ́yìn àmọ́ bákan náà ni gbogbo àṣọ láti méjèèjì yẹn bákan náà wọ́n máa fi wọn. ẹ jẹ́ oníbèrè sọ pé nígbà táwọn bá ṣe sọ̀dá bóyá lákòjọpọ̀ tàbáwọn ṣe ń lé àwọn wọn ń ṣe kọjá eleven mẹ́tàlá tàbí méjì mẹ́tàléní ogún ó lè wá di pé wọ́n ń tàgbà wọn pé alágbára gbèrè làwọn aláṣejù làwọn so ṣé abẹ́ àṣejù làwọn wà lóòótọ́. àlẹ́yìn ọ̀sán ọ̀dà aláṣejù ọ̀sán ọ̀dà aláṣejù nítorí pé lọ́kọ̀ àmọ́kànlá rẹ̀ mẹ́tàlá eléyẹn ni ìròyìn kan mú wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ bá àlùfẹ́ náà pé kèé bí kọ́mọ́kànlá àbí mẹ́tàlá nínú Ramadan ni àbí kọ́ mẹ́jọ Ramadan hadithu ti Aisha radiyallahu anha wọ́n sọ pé mọ́kànlá hadithu Abdullahi bin Umar radiyallahu anhuma wọ́n sọ pé mẹ́tàlá so kò sáṣe jù fẹ́ni tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ nítorí pé eléyìí ni dánàbì ṣe anábì ò sì sọ fún ẹni pọ́ọ̀sì pé ẹ gbọ́dọ̀ ṣe jù báyìí lọ nítorí kan sọ níbẹ̀ sọ̀lẹ́tù lẹ́yìn mẹ́tìlá mẹ́tì sọlá ti tẹ̀ máa ṣe ló rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà tẹ́nìkan ní bá wá ń bẹ̀rù kálífàjárì ọmọ ìyọ́mú lọ kó ti rákà ẹ̀yọ̀ kan yóò jẹ́ wítìrì fún gbogbo tó ti ṣe fún gbogbo ní tó ti ṣe ezekwe yóò jẹ́ wítìrì fún rákà mẹ́wàá ezekwe yóò jẹ́ wítìrì fún rákà mẹ́jọ ezekwe yóò jẹ́ wítìrì fún rákà mọ́kànlá àbí fún rákà mẹ́wàá fún rákà mẹ́jọ fún rákà mẹ́wàá pẹ̀lú èyí tó máa ṣe ìfẹ́ kò sí àdìsí tó sọ pé ẹ gbọ́dọ̀ tayọ eleven ẹ gbọ́dọ̀ tayọ thirteen ṣùgbọ́n nǹkan tó wá ni pé eléyìí lànà ti máa ṣe either Ramadan or without Ramadan ẹ sì mọ̀ pé tó pé àwọn náà ní kí ká máa ṣe ń dáhùn àdìsí àmọ́ pé àdìsí tán lọ́wọ́ alẹ́ gbọ́dọ̀ tayọ rẹ̀ kò sí yàtọ̀ sílẹ̀ yìí gan ẹ̀ńtàdìsí tún tọ́ka sí ni pé kò burú ẹni tó bá fẹ́ tayọ gbogbo nọ́mbà táwọn àdìsí kò sí tó burú mẹ́ta torí kó sọ pé sọlá tó lẹ́yìn mẹsìlá mẹsìlá rákà méjì méjì ní sọlá tó ẹni tí ó bá wá bẹ̀rù kálífàjà rí ọmọ ìyọmú lọ ẹgbẹ́ bá ti tètè wá ìdá xọ́ọ̀fẹ̀ lùfẹ́jì sọ́là ẹ̀ẹ́dín tó ti rò lẹ́wọ́ má kọ́ sọ́là ẹni tí bá ń bẹ̀rù kálífàjà rí ọmọ ìyọmú lọ rákà kan ní ọkàn fìkún yọjọ wítìrì fún gbogbo tó ti tiwájú wọn ni kò fi rákà kan lọ́jà wítìrì owó tó ti síwájú wọn àsọ ṣùgbọ́n làwọn ti fẹ́ límìtì dáná bí òlímì nǹkan táàtọ̀ náà sọ ni téèyàn bá dá sọ̀láṣù kìyàmù lẹ́yìn rẹ̀ àbí sọ̀láṣù tàràwéhì rẹ̀ tó bá dá dó ti tó bá dá lórí mọ́kànlá àbí lọ dájú torí pé iye rẹ̀ là àmọ́ pé tó bá ti tayọ rẹ̀ ọ̀sẹ̀ lọ bọ̀rọ̀ nǹkan àwọn sọ pé ń ni amúrò rọ̀ṣúlù wà lára eleven ń bọ́lá amúrò rẹ̀ wà lára thirty wọ́n kàn fún aróyìn pé ti máa ṣe so òsì sọ fún wa pé ń tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ alárìkún dání aláhọ̀ kan fún ni aláhọ̀ aláhọ̀ rẹ̀ jẹ̀ ní òṣèlú táwọn ò sọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àgbọ̀ yìí ti ẹ̀ náà jẹ́ sáfà yẹn ti wá ó lè jẹ́ pé nǹkan tí sẹ́kọ̀lá àlùbáyé sọ ni lọ́wọ́ sọ pé ẹni tó wá ti dojú lọ́ta mọ́kànlá lọ tó àdáda lẹ̀ ní kankan tó lẹ́yìn pé sàdáda lẹ̀. àjọṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lábẹ́ ìbéèrè náà wọ́n ní gẹ́gẹ́ bí àsìkò tí a wà yìí tí a lè lọ sí mọ́tì láti lọ ṣe tàràwọ̀ tábàárà àbí méjì mẹ́ta pàlà àwọn mọ̀lẹ́bí wa tábà ń sọ láànílé wa ṣé tàràwọ̀ ẹ̀ṣẹ̀ náà la máa pè tó bá jẹ́ pé tàràwọ̀ ẹ̀ṣẹ̀ náà la ń pè gẹ́gẹ́ bí hadith tó sọ pé ẹni tó bá bá máa mú parí yóò máa ní ẹ̀san lẹ́san tó pé ṣé táwọn bá kó lẹ́yìn irú ẹni tó ń kírun fáwọn nílé ṣé àwọn àwọn òpó sábẹ́ hadith náà. hadith o. hadith tó sọ pé wọ́n ládìí tó sọ wípé ẹni tó bá bá máa mú parí ní masjid. ẹ̀yìn táwọn ọmọ tó bá ìmáàmù dúró títí tó fi parí sọ láti yàn lé ní ládàrí yàn lé ní ládàrí bàbá àjẹ́ pé ìmáàmù mọ́síláṣí bàbá àjẹ́ máàmù tuntun sọ láti fi tẹ́ ìfọ́n mọ́síláṣí من قام مع الإمام لا نبي صوفي إذا من قام مع الإمام في المسجد يعني كان تبع دوكا الإمام أو صوفي تدوكا الإمام مثلا يعني يقول الإمام بعد في صلاة وضع كمان في صلاة لوري أجمع وأقول الله في الإمام تقاري صلاة wọ́n ṣe tààrọ̀ owó ṣe náà máa pẹ́ sọ́lá bẹ́ẹ̀ nílé. ẹ wá rí i pé ńgbà tí ànábì sọ̀rọ̀ bá àrùn tí náà sọ pé sẹ́nìkan ni tí ẹ jọ wítìrì fún tó ti síwájú ẹ kí wọ́n tọ́ka sí sọ̀láàtì tàhájú ni sọ̀láàtì lẹ́yìn náà lọ sọ pé sọ̀láàtì lẹ́yìn mẹ́tẹ́lá mẹ́tẹ́lá kò ṣùgbọ́n sọ̀láàtì tàràwé yẹn á rí kó hun kò tó sọ̀láàtì tàhájú ní ládàá nítorí pé sọ̀láàtì tàhájú ó nípa ju sọ̀láàtì tàràwé lọ lágbọ́n pé ẹ̀yin oorun ni ó wà pé gbogbo ẹ̀ náà ló lè dájú. eléyìí ní ìsinyìí báyìí ẹ̀yin kò láti lè ṣe àmì ọ̀rọ̀ àwòrán kí ló ti sùn. mo ní sẹ́tọ̀ àwọn wọ́ṣẹ̀ náà ní ilé ìtàbá kí ni ó máa jẹ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa. dáadáa ẹ wá fẹ́ kọjá tà ájú láti kọ́kọ́ sùn ẹ wá jù bí two thirty three ṣòun gbà yẹn máa bá sọ láti. kọ́nà ìjọ kó bá wa lọ́wọ́ ní lórí oníbèrè yìí ní ìbéèrè òun lọ́wọ́ nínú ọ́fíìsì àwọn tàbí nílé tó ń bá wọn ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó sì jẹ́ wípé nínú àgbọ́yé Islam ni pé àgbọ́dọ̀ lo nǹkan tó bá ṣe pẹ̀lú èyí tó ní ṣe pẹ̀lú àwòrán èèyàn tàbí ìwà làwọn lè lo rọ́bọ̀tì àmọ́ ìyá orí rẹ̀ dànù òkúkú forí rò nǹkan kan tẹ́lẹ̀ náà ṣe bí ike lásán náà ẹ̀yìn orí rẹ̀ dànù wọ́n béèrè nípa tafsir tí wọ́n àbí béèrè tán nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ ń lọ àmúdé àrí tẹ̀síwájú lórí yẹn náà dẹ̀ka sọ ìjà. ọ̀rọ̀ àmì ṣe díẹ̀. àlè béèrè díẹ̀ ọ̀gbẹ́. wọ́n ní kọ́nà ọba alọ́ rẹ̀ ní lórí dáadáa. wọ́n ní tabalẹ́ni tó yẹ pé gègé rí ni kò kí ṣe sọ́lá mùnáfíkì ni onízìnà sí ni àrípé kò kí ṣe sọ́lá kò kí rẹ̀ kí ṣe kọni yó ṣé wọ́n ẹni báyà lè má ṣe dáadáa sí ká máa gbé àwọn ọ̀fọ̀ dáadáa fún nínú ọmọ tán yìí. rárá rárá káfíìrì náà ẹ̀sùn àmọ́ fífún tí à jẹ ẹgbẹ̀rún gbèjẹ mùsùlùmí a máa gbé wọ́n ní tí èèyàn bá fẹ́ obìnrin tí ń lo nìkọ́ọ̀bù kí ni ìlànà ìsìláàmù láti rí ojú rẹ̀ bóyá ó wù wá tàbí kò wù wá síwájú tó tó pé a fẹ́. ẹ wà bẹ́ẹ̀ fẹ́ rí ẹ wà bẹ́ẹ̀ fẹ́ ojú rẹ̀ nítorí pé anabi sallallahu alaihi wasallam ńgbà tí sọ àbí sọ pé mo rọ́bìnrin kan tí mo fẹ́ fẹ́ tó èso ti wojú rẹ̀ náà tó lọ́wọ́ ojú rẹ̀ tó kó náà ti kẹ́ pẹ́ fún wa wọn náà wojú rẹ̀ kò sì sínú pé òmùlẹ́sì ní ṣíṣíní kankan àtùwá nísìnyí bá eh, wọ́n fẹ́ fẹ́ hàn wọ́n ní wọ́n bá fẹ́ fẹ́ torí kọ́mọ́tà ó jẹ́ pé wọ́n tó bá délé tọ́lá wà rí pé báyìí ní gangan kan ní káwọn sọ pé kò wù ọmọ káwọn sọ pé i'm very very sorry yóò ní bínú ni à sí ìdára lé èèyàn náà. ìṣègùn ọ̀kẹ́rẹ́ wọ́n ní àwọn ọmọ bóyá kí àwọn máa jẹ pákó tí ó jẹ́ pé ó ń ṣe bí ata lẹ́nu obìnrin ó bá sùnyánù jẹ ní àsìkò tí a. àádọ́ ẹni bí ọmọ ìjọ gbogbo pápò tẹ bàjẹ́ ó tata ọ̀tata ẹ gbọ́dọ̀ gbómi rẹ̀ tẹ bá ti gbómi pápò mi pẹ́ẹ́n sùnyánù yẹn ti bàjẹ́ tòun torí kálọ̀ mi ò fura ó rò pé nǹkan ní àwọn irun pápò yẹn òní oṣù máa lọ́mi rẹ̀ ni ọlọ́mọdé bí ìgbà tó mú mi kùnú ìgbà tó mú mi ẹ̀kọ́ náà jazakumullahu khairan ìbéèrè lè lọ́ba yìí pé wọ́n ní ọkọ àtìyàwó tí wọ́n mọ̀ ọ́n mọ̀ jẹun ní ọ̀sán Ramadan láti bà wọ́n jẹ́ torí wọ́n lè ba àlàǹfààní àti súnmọ́ra wọn wọ́n ti wá ṣe tán ojú wọn wá já wọn fẹ́ túbá ọ̀nà ọ̀nà ń gbé ọ̀rọ̀ wọn gbà. kò sí tútú bá kàdé fún wọn ti kàfàrà nù wọ́n ti kàfàrà ẹ̀ mọ̀ agbárí yẹn agbárí break the soul by eating so a ti kúrò nínú pé à ń sọ sùn yá àmọ́ ọjọ́ kọ̀ọ̀kan lákàtà padà sá àtẹ̀yẹ́ sí àyà ni ó sì àyà níbi tí ń lọ gángan ni pé àwọn fẹ́ bára àwọn lò so nítorí di eléyìí báyìí àwọn àdìkún á rọ́dùn ra ọ àwọn àpẹ nísìnyí bá ká máa tọrọ àforíjì wọ́n ló sì kó bá fi wọ́n lọ fà wọ́n ló sì kíni àlàpé làhà nígbà tó ti dẹ́ pé ẹ̀ẹ́dẹ́yìn ìtọ́jú sí i òun gẹ́gẹ́ ní pé ẹgbẹ́ bára yín sùn àmì ẹ̀fẹ́ fi ìbára yín sùn yẹn ba sùyàmù yẹn jẹ. ọbẹ̀ kó òfin òfin fún alẹ́ náà ni náà lè sọ pé wọ́n sọ kàfàrà torí pé dábì já náà làwọ̀ níbi wọn jẹ wọn mọ ẹgbẹ́ lọ́rọ̀ àwọn ìmáà máàlìkì ni ló ṣe àǹfààní fún wọn ìgbẹ́ ọba àjọjẹ náà lẹ́jẹ́ ẹ̀sán kàfàrà ni. ìlú ìdọ́dọ́gba náà ni wọ́n san ọjọ́ ìparí wọ́n máa tọrọ àforíjì torí pé èèyàn bú ni wọ́n èèyàn bú kí ni nǹkan tí ti wà ara wọn náà òru sì tún fẹ́ẹ́ dé òkè ní nínú ẹ̀dá àmọ́ ara yín jẹ ẹ sì rí pé nínú ọba ni jù ọ etí ṣéṣe ibi tí wọ́n bá ká ní ìsìn pé lockdown tí ń sáà wo obìnrin tí ń wo obìnrin gbogbo gbà àbẹ́rẹ́ rí nǹkan mìíràn ìdílé ọmọ alẹ́ lèkúlẹ̀ pé rọmọdán ti ti wá bẹ lóde ìgbà ìsásìkò tó yẹ kí wọ́n wá nì. ètí ọkùnrin kan àmọ́ bí mùsùlùmí ni wọ́n gbé ẹsẹ̀ mùsùlùmí lọ́ba ìyàwó rẹ̀ sàn sàn sàn sàn sàn títí ìyàwó bá rí pààrọ̀ àtọwọ̀n ògbé mọ́ lọ́ba túlẹ̀ ìyàwó bá sàgbà títí màdéyàwó sábà títí ọkọ wa jáde ó wá lé arúgbó ẹkùn mẹ́rin so wá lé ká pẹ̀lú singlet àti short nika so ní ọ̀dọ̀ àdìgbò fọwọ́ ẹgbà mí ó ẹgbà mí kí ló dé tó gbùgbọ́ ọ̀gá ọbẹ̀ pa mí nù àràdà ọbẹ̀ lọ́dọ̀ rà ọbẹ̀ bá mi sùn pa mí à. làwọn èèyàn lọ́wọ́ rí sọ́tún ní sí ìdíkàwé yẹn máa sọ́ńpa mi léṣe títí àwọn òmìnú jẹjẹ ìṣòro ẹ̀ ń bàbá jẹ́ àwọn rẹ̀ lọ́pàá rẹ̀ bàbá jẹ́ ìṣòro rẹ̀ wà ní ìdẹ́kùnlẹ̀ ẹ̀ <laughs> covid-19 tí kálukú ọ̀lọ́ fi sẹ́mà <laughs> tó bẹ́ẹ̀ lálẹ́ lómi ọlọ́pọ̀ sàánù lẹ́nu gánà ti ń béèrè ní pé ìjọba ìpè pé àwọn eh, bára wọn sùn tó ìjókòó àwọn yí lẹ́nu bọ́dà ni bọ́dà abo tí èso sẹ̀mẹ̀ bọ́dà kẹ́ máa wú àwọn èèyàn bá bẹ́ẹ̀ bá lọ́ọ́ sọ̀rọ̀ bá àti náà sọ̀rọ̀ kàrọ̀ yàrá hàwùlẹ̀ lẹ́hìnà yóò ṣe gbọ́ ìyàrá tààrí nígbà tá à sọ fún darandaran pé ẹ gbọ́dọ̀ wọnú gbàgede yìí o wọ́n á ní àti ìrìkátà tó máa wọ̀ ọ́ ọwà ọwà ọwà ọwà da àwọn ẹran wá títòsí rẹ̀ ẹran pé ó kù fẹ̀rẹ̀ ní ìsìta àwọn ẹran wọ̀ bẹ́ẹ̀ rẹ̀ àwọn ẹran yìí ló dìbò kó bá mi o mo ti sọ fún ọkọ ọmọ wọbẹ àfìgbà tó ń wọbẹ fẹẹ fẹẹ yẹn rẹ ó sáré sálá torí rẹ pé ọsọ fẹẹ ra kọ ọmọ wọbẹ gbọ́n tó bẹ́ẹ̀ náà ni ẹni tí ọgbọ́sọ̀kò tó ń di ara rẹ̀ tó ń gbọ́sọ̀kò tó ń di ìyàwó rẹ̀ wọ́n á wò di ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà wò di rẹ̀ ẹ wá ń sọ pé káì Ramadan olùfẹ́ bá nǹkan jẹ́ ní Ramadan Ramadan tẹ̀ka àdìẹ lọ sí ọ̀rọ̀ wọn kò rí kúlẹ̀ méjì ntọ́lọ́ ní kọ́ ọmọ ti ọ̀sẹ̀ lọ tọ́wọ́ á ní à èsì pé òun ti ṣe nǹkan ká bàtà àwọn kan wà ní bàbẹ̀ náà ni òun bá dà á ọ̀daràn burúkú yẹn dàrán bú yan ẹ̀yin ti bẹ̀rù Ọlọ́run ẹ̀yin náà sọ pé wà á hàbò ṣẹyìn ìlànà náà sì máa mú ní àjẹ ètò bá kọ̀ fún mi ni mo wù ẹ̀mí jù àsìkò tí kò sí Ramadan ẹlòmíì gan ìyàwó tún lè máa lé kánú létò nìkan wọn pa òun ò sí kankan Ramadan wà di ẹ wá wo opposite nítorí pé àwọn èèyàn fẹ́ bẹ̀sìn ara wọn jẹ́ wọn àti wọn fi ṣètọ́nù mi máa ń sì wà lọ́nà táàbí máa ń sì sí a sì nígbàgbọ́ kó dodo ni àwọn ọ̀rọ̀ ànábì tá à ń gbọ́ wípé ńgbà tí Ramadan bá dé sọfídà ti ṣèyàpé wọ́n sìn wọ́n ràn gbogbo àwọn ṣèkọ́ọ̀n ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kò sí ṣètọ́nù wọ́n ti dé wọ́n di gbogbo àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ kí á ní sì wà lọ́nà nìyí. kíni ti àwọn kèké rí náà lọ́nà yẹn bẹ́ẹ̀ làwọn olùmọ̀ sọ pé kìí ṣe ṣètọ́ lásán ló máa ń ṣìyàn lọ́nà tí máa ń ṣìyàn lọ́nà lọ bí oríṣìí mẹ́rin nínú rẹ̀ ní àwa kankan fúnra ara wa ọ̀tá ara wa ni wa ìfẹ́ inú burúkú wà fún wa inú mi máa ṣe òní ìdíṣẹ́tọ́ nítorí pé kìí ṣe gbogbo èèyàn tó rọ́nà oríire ńlẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yìn mu ni wọ́n máa sọ kékeré àwọn òde tí lẹ́yìn tí wà tó ṣètọ́nì gan iṣẹ́ díẹ̀ ní ti lára àwọn èèyàn yìí náà rí ni kò sí ṣètọ́nì mọ̀ sí aburú dínkù àwọn olórí ibú tí mo títí ṣe jìnnà tí wọ́n dá dúró wọ́n dá dúró wọ́n lápá lára ẹ̀ tó lápá ni ẹni tí ò lápá lára rẹ̀ tó yóò tún máa rẹ́rìn ìgbẹ́ wọn ni wọ́n ti ṣètọ́nì máa lé ṣé ọ̀sẹ̀ táwọn jọ ń jẹun táwọn jọ nàìjíríà sọ́kùnrin ọ̀fẹ́rẹ́ wọ́n ní ìjẹ́ ó tọ́ fún mùsùlùmí nínú ìsìlámù yìí kó máa sọ fún yàn pé happy birthday tàbí jùmọ̀ àmúbárọ̀. rárá rárá kò sínú súnà ní mùsùlùmí àlùsùnà àti kíní àti kejì kò sínú súnà. ìjọba ọ̀fẹ́rẹ́ wọ́n ní mùsùlùmí tó jẹ́ pé láti ọ̀dọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọdún mẹ́rìndínlógún ló ti ṣe ló ti wá zina ó wá ti wá dàgbà wọ́n ní ṣe irú èèyàn báyìí nígbà kékeré rẹ̀ yẹn ṣe ń carry out ìṣẹ̀rí àlórí rẹ̀ ni àbí wọ́n kàn báwí. ìlú náà lè kékeré nù tó bá ti bàlágà ah. tó bá yẹ pé àti rámì ti bàlágà lára rẹ̀ tó tó di kó ṣe jù náà yẹn torí pé tó ti bàlágà náà ti wọ́ọ̀tì láti wọlé. so túmọ̀ sí pé tó wá pé ní ọmọ ọdún mẹ́rìndínlógún iná ló ti ṣe jù náà yẹn tó tí yóò sì jẹ́wọ́ wọ́n á mọ̀ fún ọlọ́ọ̀tẹ̀ lórí rẹ̀. Ìrọ̀lẹ́ ìjẹ́bù ṣùgbọ́n àmọ́ tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ní ìlọsìn nígbà pé ọ̀pá yẹn tó wọ́n wà ní mọ́láàbù kan pé àwọn tó sọ àwọn ẹjọ́ jẹ́ pé wọn àti wà nípò ẹni tí a ti la ìdìbò lọ́rùn bí àwọn kéékèèké wọ́n lè tì máa lè títí tó bìrì kọ́ bàlágà ọ̀nà tó bá bàlágà táwọn fámìlì ẹni tó pààyàn wọn máa ní àwọn fẹ́ kó kọ́ bá wọn pa wọn pa àmọ́ ńgbà tó àwọn kékeré wọn nípa àti ìfẹ́pọ̀lọ́kọ̀ wọ́n lè jọ irú àmọ̀ràn ó lẹ́lẹ̀ fún àwọn lórí ẹni tó jẹ́ pé ó ní ọkọ òun ọkọ rẹ̀ kọ̀ fún láti dá mọ́tò ti ẹ̀rà àbí láti máa dá wà sọ̀rọ̀ àmọ̀ràn ó lẹ́lẹ̀ fún àwọn àbí ọ̀rọ̀ ọkọ yẹn náà ló tọ́jú. ọ̀rọ̀ ọkọ náà ló tọ́jú ọkọkùnrin tó wa mọ́tò gan àwọn nǹkan lọ́mọ ìbílẹ̀ ni mọ́tò rí wa so kọ́là ló ti mọ́tò tuntun nítorí pé mọ́tò tẹ̀rí yẹn generally tó bá fẹ́ yọwọ́ so ó lè gbìyàn síta láàrin roundabout tó yẹ pé bàbá ní kò ní gba kíkìkì mà ẹ kíkẹ kíkẹ kíkẹ kò ní kíkì mà káàkó obìnrin lọ tẹlẹ sí níbi roundabout mọ́tò rẹ̀ ò kíkì mà mọ́tò ń bọ̀ lọ́tún wọ́n ń bọ̀ lójú wọ́n ń bọ̀ níwájú wọ́n ń bọ̀ lẹ́yìn wọ̀lọ́ wá dá gbogbo lílọ bíbọ̀ pẹ̀lú báyìí bóòlù ti àwọn ta lọ́ọ́ bẹ̀ tí wọ́n bọ̀ sí automatic so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹni àpọ́nlé tó ọlọ́jẹ́ wọ́n fi àpọ́nlé rẹ̀ wọ́n fojú rẹ̀ gbolẹ̀ jọ̀nà ìta ara gbọ́n sí. láti obìnrin tó má tó wá ní tọkàn á dáadáa tó dáadáa ẹ ìgbà dẹ́rẹ́bà ẹ òbí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́gbù wọn máa bí ma. láti àti káyà ló ní ló ní pírọ́blẹ́mù èso lu bó lẹsẹ yọ táyà làjà ìyá lọ pẹ nìkan ní tó a bá ń tú táyà rí abẹ́rẹ́ nǹkan náà bákan náà ẹ̀yìn àwọn oníṣẹ́ ń lọ ẹ̀rí tí tóbìnrin bá wà mọ́tò tẹ́yìn bá máa wà mọ́tò tóbìnrin bá wà wájú ẹ̀yìn náà ti rí tí wọ́n ń lọ lẹ́gbẹ̀ẹ́ yẹn ti rí tóbìnrin wà mọ́tò torí pé ọwọ́ wọn ń tìbẹ̀rù tìbẹ̀rù ni ah, màmá lẹ̀ tó ẹ máa fìbẹ̀rù ẹ máa fi wá kíní láti sọ bá họ́ọ̀nù lọ́nà tí ọ̀dà ó lè síkẹ̀ ìdá sí tírélà bá púpọ̀ ó lè fún kọ́mọ̀lì lọ́gbọ́n púpọ̀ ọlọ́run tí kù sí gbogbo yìí oṣù. ògbógbó àwọn yẹn náà ni bóyá lọkọ yín rí òbí lọ́wọ́ fara mọ́ lẹ́yìn náà ọlọ́pàá tó bẹ́ẹ̀ sì ọlọ́pàá ẹ̀wọ̀n tó ọlọ́pàá fojú àwọn èèyàn rí pẹ̀lú pàwọn amọ́tò pàpàpà ọ̀pá pàtíkùláàdì ṣé ìwà àtọlọ́pàá lẹ́yìn àjọ dúró ti ra yìí ẹ lọ kó wẹ́pọ̀ yín wá wọ́n ta abáyà títí létí ọ̀rẹ́ bá abáyà títí létí títì tó ìyá títí wà lọ kówé wá ọlọ́pàá sọ pé wẹ́yìn tí ó ti ẹ̀ báyà wẹ́yìn ti tẹ́kí nìkan á gbé mọ́tò lọ sí tẹ̀sán tí wọ́n níbẹ̀ lura agbára wọn létí mẹ́ lómi wọn ò bí ìyá ẹ̀dá ó pè mọ́tò ta ni bí ìyá wọn ti da bí ìyá tẹ̀lé ọdún ọyẹ ẹ̀yìn wá wọ̀ ẹ̀ bá rí wọ́ sọ tó ẹ̀yìn náà ewu tó wà ní mọ́tò wíwá ẹni tí ò bá láyà gidigidi tí bá ń wa mọ́tò ẹni tí tó dá ìjàmbá lẹ̀ ní ọ̀dà jàmbá lẹ̀ so obìnrin yìí ti sẹ́ni tó ní wáyà bá ọkọ yín ní tí ń wò náà ó sì fẹ́ dáadáa fún yín náà sọ nígbà míì ìjánu mọ́tò lè dá tí òun dá mọ́tò dùn mọ́ gbọdọ̀ yẹn ó ẹgbẹ́rẹ́ ti dá mọ́tò ẹ bá lọ kó bólé ńlé aláàárẹ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ti gbọ́ gbẹ́rù ló bá kaláàpọ̀ báyìí yóò mọ́tò ni ẹ sì mọ̀ fáwọn ọmọ ta kan wà tó yẹ kí wọ́n á máa jíṣẹ́ tí wọ́n rán wọn wọ́n kà jáde ìta ẹni tó ta lọ lórí ibú ọlọ́gbọ́n lọ́wọ́ wọn kà rí pálá ajá ń bá bẹ̀rẹ̀ sí gbogbo nǹkan ètò tí ń tí ò lè tẹ̀lé dáadáa náà ń bẹ̀rẹ̀ o so aburú rẹ̀ pọ̀ gan tòtọ́kọ yín bá wá ní ọ̀rọ̀ faramọ́ ẹ̀yin náà ẹ̀ ẹ̀yin náà ẹ̀ gbọ́dọ̀ obìnrin fẹ́ lọ náà ní tọkọ yín ò ní gbé yín lọ àbí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ nísìnyí ẹ̀rí àwọn highway ti wá obìnrin lè máa wa mọ́tò bọ̀ láti Èkó àti èrò Ògbómọ̀ṣọ́ èrò Ìlọrin obìnrin òtútù nìkan ni mọ́tò ẹ mọ̀ pé eh, the worst may happen ọkùnrin gángan wò ọ̀dàn tán eh, nífẹ̀ẹ́ yẹn gbé mọ́tò ló ti tẹ̀lé tó wáyé láti lọ táyà kàkà jò lórí express láti táyà kàkà jò abájọ pé ẹyà ọlọ́ọ̀dẹ ọ̀tún ti atọ́pọ̀ ọmọ lọ àwọn ọmọ méjì wà nù ọkọ̀ ọyẹ tí ẹ ti ẹ pààrọ̀ rẹ̀ ibi tá a ti fẹ́ máa tún kán pààrọ̀ rẹ̀ báyìí táyà tí wàá dún láti abẹ́ sún. táyà méjì táyà méjì àti táyà kò ṣẹlẹ̀ rí wà láì sí. bẹ̀rẹ̀ wá tuntun wò pé ah, ẹbí yẹn gbé sí àtàyà lọ́wọ́ pé wọ́n máa gbé lọ. ibi tá a wá wà sí ìyànà ṣàgámù tí fọgà kan wà kìí ṣe ọ̀rọ̀ twenty kilometre kó láti àṣẹ lókè ká bẹ̀rẹ̀ lẹ́yìn ń dá wa lọ́jọ́ náà ẹ mọ̀ mọ́kùnrin gbogbo láwà ni ó tó sùkà lókè yóò tó sùkà láwà ni yóò fi gbé táyà bó wa rí bá pé alájà pẹ̀lú wa mọ́tò bá àwọn akẹ́kẹ̀ẹ́ ń gbẹ́dẹ̀ à ń pa àwọn mọ́tò à ń pa àwọn mọ́tò kí mọ́tò kan tó dúró wọ́n lọ gbé kọ̀ga gbé wá ni gbé táyà yìí lọ àfa hmm, gbà tí kọ̀ga ti rí pé inú gbóòdì kìíní ti ṣẹlẹ̀ àlọ́ṣàn ní kìíní. àwọn kìíní tọ́ra ṣẹlẹ̀ sí ojú fáàbù síwájú lójú òfà tó ń dájú omi tí ọ̀dà. ẹ ẹ kó lè má ti ṣe ti náírà lọ́ngbòrò àti tẹ̀yìn tó yẹ pé ọkọ̀ bá pààrọ̀ táyà sí ni wọ́n ní ten thousand lọ́wọ́ wa. ẹ mọ̀ kó bìnrin ó ga wájì wájì lábẹ̀rẹ̀ ah, sí ní fa lábẹ̀rẹ̀ sí ní fa kó tó gba iye tó gbà tó gbogbo àwọn sẹ̀yìn tí wọ́n bá ti rí àwọn àrírí wọ̀nyẹn èèyàn máa níṣẹ́ àwọn ọ̀nà wa kó máa kó lọ́n bá tún nàìjíríà sí lápẹ̀jù èmi sẹ́yìn pé àwọn olè pọ̀ àwọn dánadáná ah, you are going on the road so ẹsẹ̀ mọ́ká mọ́ mọ́tò wà jùlọ àwọn lọ wọ́n lè dá bí àwọn sàn àti nígbà tó yìí tí wọ́n gbé èso wọ́n ti kó sínú rẹ̀ ẹni wọn pété ló ń gba wa mọ́tò yọ bẹ̀rẹ̀ bí hàn kó mọ mọ́tò wa dáadáa yọ máa lé àwọn ọ̀sán yẹn ṣòro ṣòro pé mo ti tẹ̀lé ìmọ̀lẹ̀ ẹ̀tẹ̀ ọ̀tẹ̀tẹ̀ kùtẹ̀ so ọ̀kan ọ̀tẹ̀ tí ó fi mú táyà dúró náà òkè tọba àdúrígbó ní alẹ́ gbé mọ́tò sáré dé pẹ̀lú pé ó ti jò táyà ti jò òpin rẹ̀ lè kọjá three four kilometres tí táyà yẹn ti di tí ó fi dè kíkà tó ibi táyìn bá tó wá jó pé à ókè níbi ti da ó tètè ẹgbẹ́ ìta àwọn èèyàn yọ àwọn àlọ́jọ́ bì ọkùnrin gan kò rọ́nà lọ àjọ agbóbi tó ńgbà tí àmàlìkíyà wọ́n sọ̀rọ̀ pé tó agbóbìnrin lọ dáràn lọ́jọ́ ìnàlẹ̀ gbà so wọ́n nìkan lọ gbé àgbọn wa àgbọn yẹn wọn adé pẹ̀sì bàbá adé pẹ̀sì wọn arẹ lómi dáadáa ẹ̀yìn rẹ̀ wọn àníkóbìnrin jókòó lè torí àgbọn tó jókòó ní agbájọ àmà nàlẹ́gbà so ìgbà tí olùkọ́ àkànkọ́ alẹ́kọ̀ọ́ débẹ̀ ṣùdà ọ̀kan nù àwọn akẹgbẹ́ wa wà bílẹ̀ rẹ̀ wọ́n ní ẹ̀ṣẹ́ kí ló dé tó fi jẹ́ kó bìnrin wọn discriminate bá ṣíbi náà bá ná o ẹsẹ̀ lọ́ máa wá pẹ́rẹ́ ọ̀gbọ́n á máa dá mi sí àjòkó lórí omi afọ́nà ni à alimọ́tò ọ̀bì àtò hàn wá ìgbà náà máa ń fi àdá wọn lẹ àdá wọn lẹ ẹ̀rí pé kí ni ọkùnrin náà bá wà mọ́tò tẹ bá dé ibi kan ẹ̀rí pé kẹ́ ẹ̀ bá bèrè ẹ̀ kù náà torí pé bìtẹ wà ipò tó wà ń bẹ ẹ ti wá dé tẹ bá tún sáré tó nǹkan mọ́tò ti ń bọ̀ tó mo fẹ́ gbẹgbẹ sẹ́yìn fẹ́ wá dé kan kọjá táwọn ti ti wá tọkẹ dáadáa yìí àfà ó dìjú wa tó àfà wa ní àdámọ̀ obìnrin lẹ rọgbọmọ ìdá sọdọmẹta ṣẹyà wàlúwàlẹ tó wà báyìí wọn dúró ṣeéṣe mọ́tò bá gbà mọ́tò bá gbóbìnrin lásán yóò ti kí pé mo gbé ọ̀rọ̀ kò sí òbí para wọ́n máa ń nàdẹ́gbà tí ò ní tó àrà ẹ̀yin ní ìsìn kan kan náà ìdẹ́gbà lè látò àrà ọkùnrin láti ìsìnkú bí ìrìyàn àwọn tẹ́gbà bá tọ obìnrin náà yóò tún tọ ara bàjẹ́ ìsìláàmù abẹ́ bò láti kẹ́ ẹ má bàa mọ̀ pé tọ̀ ló tọ àrà wọn á ní kó jókòó lórí wọn ti rẹ lóru tẹwọn bá òní mọ pé ìtọ̀ náà ni abómi náà ni abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin wọ́n tún wá ní apẹ̀rẹ̀ wọn ò tún ní báàfù torí pé bí sẹ́ńtọ̀ kọ́ máa rí ibi yọ́dá mi ẹni tí máa gbóòórùn nǹkan kọ́ máa bèbè pé ìtọ̀ náà ni ọ̀rọ̀ <laughs> jẹ́ ló ti jẹ́ mi ó tó wà. Okay, Tiani. Thank every time. It doesn't go forever.